àwọn ọmọdé ẹ ọdún ọkọ ọlọ́run náà ń bẹ ìgbẹ́ ẹ wá lè lo àlọ́ ẹ lè lè pe àwọn ìṣúná ẹ lè pe àwọn ìṣúná bí àìsàn wọn lè lè láti lọ sí ilé ìṣúná. èyí ló ti lọ wáyé àti ìgbàgbọ́ tó kọ̀ ẹ́ láti ẹ̀ lọ́wọ́ ìjọba àgbẹ̀yẹ̀wò. Una, una, una, una, ولا يعلم الجلال والإكرام gbogbo àwọn olóògbé yìí ti fò wá ìkàbọ̀ ọ̀dẹ́ ẹ̀. Ọ̀la ọlọ́wọ́ bá ló ṣàkóso ìdíje ọ̀la ọ̀dẹ́ ọ̀dẹ́ ọ̀dẹ́. Ìbéèrè rẹ̀ ló ń sọ wípé kí ló ń bá ti àdúrà ní àpapọ̀ lẹ́yìn bàtà bá ti nǹkan. Tó bóyá ń gbà tó bá ti nǹkan sí i, wọ́n ní tiwa nínà wàyà àmúlélá. Ọ̀dọ̀ àwọn báyìí báyìí báyìí dá, èdè òwe àwọn ìlú wa àwọn ìfọ wa tó bá tẹ̀ wá sí ìjà ìgbàlódé àwọn ìjọba àgbàdo. ní ìwà rẹ̀ lọ́kàn lọ sọ̀rọ̀ náà ní ìlú sọ́nà lẹ́yìn àṣàlá wà ní ìlú wa ní ìlú wa àṣàlá wà ní ìlú wa ní ìlú wa. kálọ̀ kálọ̀ wà ní ìlú wa ní ìlú wa ní ìlú wa. ẹgbẹ́ ìgbà táwọn ẹ̀yẹ kò lẹ́yìn táwọn ọ̀dọ́ tó wà nílá àbí báwọn ṣùgbọ́n náà itu n kò sọ́dọ̀ àwọn àgbà àtàkùnrin láti lè gba ti sálámù fún tí ó ti tẹ̀lé ojú àtẹ̀wọ́ àtẹ̀wọ́ àtẹ̀wọ́ àtẹ̀wọ́ àtẹ̀wọ́ ní ìfọwọ́ ìwà ọ̀tọ̀ yára bá tẹ̀lé àwọn ọ̀dọ́ láti lè ṣe bọ́ọ̀ ilé ìlú sọ̀rọ̀ àwọn tó lò yẹ àlọ́ fún àwọn yẹn nígbà tí wọ́n bá kọ́ wọn lọ́wọ́ àdéhùn ọ̀rẹ́ ìtẹ̀lé wọn àdéhùn ọ̀rẹ́ ìtẹ̀lé wọn tá a fojú sùn ètò wa káfí wọn. ẹni tó kọ́ra ẹgbẹ́ tó gbogbo wa ti mọ̀ fẹ́ẹ̀ tó mọ̀ fọ́n tẹ̀sán fi á ẹ̀yìn àkàrà ẹ̀yìn ẹ̀ka kíkọ́. ẹ̀yẹ ẹ̀ka tó gbé ẹgbẹ́ ìfọ́yà láti tẹ̀lé ẹ̀kọ́ fún ìdíje wa ti mọ̀ ẹgbẹ́ tó gbogbo wa bá lọ́wọ́ àwọn kátàkátà nínú oríṣi tàbí bákan náà lè gbé tá a bá lè kọ́ wọ́n máa ń tẹ̀ ẹ́ lágbára rẹ̀ wà kí yorùbá rẹ̀ lọ́wọ́ wà kí transition rẹ̀ lọ́wọ́ wà kábí ìfúwájú ìgbà wọn kò ní kíkọ́ àfihàn ọlọ́wọ́ àfihàn. Kápítọ́ fi àpapọ̀ sí ibi gbọ́dọ̀ àwọn ọ̀ṣọ́ lẹ́jẹ̀bọ̀ ìmọ̀ ìfọ́kọ̀ tó tẹ̀lé tó bá jẹ́ pé òkè àwọn ọmọ sọ pé kò bá ṣúgbọ́n ẹ̀wọ̀n káṣá fún ọkọ̀ wọn kí òkè àyè ìgbà ọ̀dọ̀ tí kò rẹ̀ sí. Ẹ̀rí tá a bá parí ẹ̀ وجوع فإذا فرغت وإلى ربك فرغت عبد الله بن عباس يسمع الشيطان فيه فإذا يلوى عليه الأخذ من الشيطان wọ́n ti di àtẹ́bí dé lèpe nínú àsìkò tágbà agbára gbà ilé àtẹ́bí sọ̀tọ̀ àtẹ́bí dé níbi ewu lè sọ láti lọ tuntun. lẹ́yìn ìlú orí lórí owó ọ̀rẹ́ ní àmọ́ ẹ kọ́kọ́ ń sọ bí ẹ ṣe lè fún àwọn àdìgíyẹ lára ṣẹlá dígí ìyá wọn ṣe lẹ́nu ìsọ̀ láti nígbà bá ṣe tán ìgbàlẹ́ ìlú òkè wọn ètò wa àmọ́ kásámọ́nà tán kákárí ti bẹ̀rẹ̀ tán ìgbà ṣe kò gbẹ tán náà wà wọ́n dé bẹ́ẹ̀ wá ìfọ̀láfì nípa fi kí mo fẹ́ ìyàlú wọn. Ṣẹ̀rí ìfọ̀láfì nípa fi ọ̀rọ̀ tó ń wọ ìfọ̀láfì nípa fi. Àmọ́ lẹ́yìn ìṣọ́rọ̀ ọ̀rọ̀ àwọn àlùfẹ́lá lẹ́yìn ìkọlùkọ́ ọ̀rọ̀ ìfọ̀láfì nípa fi. Ìfọ̀láfì nípa fi lẹ́yìn ìkọlùkọ́ ọ̀rọ̀. Ìtọ́rọ̀ ṣe kọ́ ọ́ lọ́kẹ̀ẹ́ pé wọ́n láti àìsàn ومن أعلم Ìgbà àdáni bá fi lè kẹ́ ẹ dáa. Ìtí àdáni bá fi lè yí kúrò bẹ́ẹ̀ ìṣàkó bẹ́ẹ̀. Àdáni yóò fi wọ́n sọ̀rọ̀ àwọn nǹkan ṣe. Nígbà táyà sọ̀rọ̀ àìpé ìgbàgbọ́ àwọn aláìka tó kú ìsọ̀rọ̀ lórí àwọn àyàtọ̀ ìlú. Yá ayé wà lẹ́rìí ìlà sọ́jú àlẹ́ sẹ́yìn ìgbà sí. Sọ́jú àlẹ́ فعل المبدأ أو صحابي يقول شو إيه الله حتى لو بعد كي وعدت قبل التسليم وكيف الصلاة بولا هي صلاة كيف الصلاة عرفنا السلام وكيف الصلاة بولا هي صلاة ولم يكونوا ẹ lọ sọ wípé aláwọ ìgbàsọ ní وعلى آل محمد وسلمت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد هذا في شؤون ثم عليه ìjọba lọ́nà wà ní òkè àlùfá ojú ẹ̀ ló bí nineteen thirty nineteen three days láti bí ó kúrò láyé. وعلى اليوم أكملت لكم دينكم وأكملت عليكم نعمتي ورضيت لكم الإسلام Ọlọ́run ló fi kọ̀m̀pìtì ẹ̀sùn ní o. Mo sì ti yọ́nú sí i, mo pa fẹ́fẹ́ mo dẹ̀ yọ́nú sí i. Nígbà tí ayé àárín sọ̀kalẹ̀, sẹ́yìn kẹta lórí ayé àgbàdo. Ọlọ́run ẹ̀sùn yìí convict ẹ ló ti perfect ẹ ló ti yọ ọ sí. àwọn sàbẹ wà ní gbogbo wọn ti tó kò sàbẹ kò sàbẹ ẹ lọ fún láì kó kà sùn láti nìkan. àwọn tó wá lẹ́yìn ẹ̀wọ̀n kò kà sùn láti nìkan. ṣé wọ́n wọ lẹ́nu nígbà tí wọ́n kà sùn láti nìkan. lọ́wọ́ ti sáfù pé ara ẹ̀sìn wọ́n mú wọlé sínú ẹ̀sìn. ó wọ̀ wá lórí ojú ẹ̀wà ó wọ̀ wá lára agbọ́dọ̀ ṣàkóso sábàlá yẹn òdodo ọ̀rọ̀ kí tó fi yẹn lọ sọ̀rọ̀ àlẹ́ nìkan ló fi wá sọ̀rọ̀ rẹ̀ nípa jù gbogbo bí tá a bá ti lọ́ọ́ bí àṣà láti lọ kápá láwọn ti gbá ti rẹ̀ lẹ́yìn bá ti gbá ti ìròyìn mẹ́fàn bẹ́ẹ̀ wọ́n wò ó sàlẹ̀ kan ìlú kò sí lóṣù tó lọ́ọ́ tó wà ní kòkòrò ìṣẹ̀lá ìwádìí àwọn oṣù láti pàṣẹ àwọn tí wọ́n mú àṣà láti pàṣẹ wọn kò fẹ́ kẹ́yìn ọmọ wa kẹ́ ẹ farabalẹ̀ gbọ́. wọ́n gbà wípé téèyàn bá kí àṣà láti bá kí téèyàn bá kí lẹ́ẹ̀kan láàdá téèyàn ó gbà bẹ́ẹ̀ téèyàn bá fẹ́ rú ládà ò èèyàn kà wá nígbà fifty thousand ẹ kà wá láti ìbẹ̀rẹ̀ lókè fifty thousand times ìtumọ̀ rẹ̀ ni pé àtàlà ti di pàtì ìkura rẹ̀. Ṣé ẹ̀mí tí ó yàn kó yò? Ẹ̀mí yín gbà á. Ní kura rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá aláṣọ àánú rẹ̀. Láti pàtì wọ́n gbé wọlé sí wa lára. Ó sì rà lè yọ òun nínú fídíà tó àdáadáa lẹ́ ó lágbára lórí ẹ̀sùn. Ó sì láti pàtì. Wọ́n ti fún ìdílé náà àdúgbò lọ́dọ̀ náà pé ọlọ́run ti kà ń lẹ̀ bẹ́ẹ̀ bó ṣe gbọ́dọ̀ tó kọrí ṣe ìwé bó ṣe gbajúmọ̀ lánàá wàhálà ẹ̀bẹ̀ ẹ̀rọ ìgbà tó ń lò àgbẹ̀ nígbà tó tó bá tó ayé wá tó sọ síwájú sí ìgboro náà ní òun lè ké ọ̀bẹ ọlọ́gbà aláṣà gbogbo àwọn tó ṣe àlọ́wọ́ ọlọ́gbà ló ń gbé ọ̀rọ̀ ọlọ́gbà dàpọ̀ ọ̀gbọ́n lè ká fi tó ọ̀gbọ́n gbé bẹ̀rẹ̀ sí ọ̀gbọ́n ti ṣì lọ́wọ́ ìgbó fẹ́ ìgbó lè ká fi sùn ọ̀gbọ́n àwọn àwọn نعم يا رب سبحانه وتعالى فيما صنع وممكن أن يكون يا رب سبحانه